ìlú rí bó ṣe rí tó tọ́ nǹkan ọ̀rọ̀gbọ́ nǹkan lè kí lọ fà jàmáà àwọn kan wá ń kóra wọn jọ pé láti ọ̀la lọ àwọn bẹ̀rẹ̀ sáwúrọ̀ kí là ń pè ní sáwúrọ̀ àwọn jáde sí ìjọba àwọn ó sì máa pé àwọn ọ̀gbáwó àwọn ọ̀gbáwó àfi kí ọjà bí ọba já sí kí lójúṣe ìsìláàmù ń bẹ kí lọ́kẹ̀ẹ́ ní àtẹ̀yìn bí eléyìn mítìn kan ni àwọn oní ẹ́ ń ṣe kò nídìí ká mọ̀wà àwọn oní ẹ́ fẹ́ lò èmi àtẹ̀yí bóòlàwó sì wá tají tààfì mà wípé ayó ayó in tààfàyé wa se wọ́n bíá jẹmọ́ àkàtọ́ oríjìnà Allah subhanahu wa ta'ala ó ń qurani fún àwọn fún oṣùfánà sàṣọ́rọ̀mù wípé ìgbà tí ní ẹ̀dá àbáyín tó jẹ́ adama mo pín àmàlàíkà mo fẹ́ dá ẹ̀dá kan sórílẹ̀ mo sì fẹ́ fi sí aṣojú bẹ̀ mo fẹ́ fi sàṣojú hàmìlíkà wọ́n gbọ́ yé fíà tó bá lọ fẹ́ dẹ́dà sórílẹ̀ tí ó máa sìn ọ́ à nídìí àti máa lọ́yà rẹ̀ ṣùgbọ́n tí ó máa sàṣojú ah yọ́ ma paríjà láàrin èèyàn méjì wàhálà ó máa ṣẹlẹ̀ àwọn kan ma dà lúrú kàkà ọ̀dọ̀ má dá irú àwọn ẹ̀dẹ́ léyìn o ṣe jáwọ̀ ma bọ̀ mẹ́ sẹ́mọ̀ náà lòkún rẹ̀rẹ̀ orùkú mbẹ́nu wa orísùjúdù mbẹ́nu wa àwọn tí ń yípo bẹ́tù màmúrì mbẹ́nu wa jáwọ̀ lẹ́un ọba dẹ́dà ní in tí ń bá sì di ẹ̀mà lè má nínú àtẹ́yìn pàápọ̀ yìí tẹ́yìn kó papọ̀ yìí àwọn ọ̀rẹ́ mi tẹ́yìn góòfùn nífẹ̀ẹ́ wọ́n bẹ̀ nà ọba adẹ́dà ó gbé ilé ayé ìkalẹ̀ dúkìá rẹ̀ ni kò fi ilẹ̀ bẹ́ fi manúàtì bẹ́ẹ̀ bá rọkọ̀ yóò ní manua kọ́dà kọ̀ jẹ́ generator kéké tó ẹ pé generator ní 50,000 wà bí ti john ni ẹ̀ẹ́bà manual ń bẹ bàtà wọ́n ń so bẹ́yìn ó se wọ́ má tẹ̀sẹ̀ bọ̀ láti wájú àtẹ̀yìn ni tó bá jẹ́ ibi fi kò lókí ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀gbọ́n ni ẹlòmíì lókí ẹsẹ̀ ẹsẹ̀ rí ògbò gbogbo bí ọba bára rẹ̀ ń bẹ̀ máa jọ́ sí ẹ̀ lẹ́yìn tó bá jẹ́ pé ní téèyàn bá ń bẹ̀ zaituni sí ọ̀sáwọn obìnrin àgbàlagbà ń bẹ̀ ni la ibi ojú tí wọ́n lú fún lè jẹ́ mẹ́rin nítorí pọ́nkálukọ́ kẹsẹ̀bọ̀ bí sáìsẹ̀ bá ṣe sí gíní o bọ́bá ṣe rí jàmáà a ní kò sí tí ó ń ṣe ọlọ́run mú wá sọ̀rọ̀sọ́làm táwá tútútútú táwá rí pé ah! àwọn ilé àfikún ọlọ́mọ sọ ń kọ́rọ̀ náà ni kò bó nǹkan mu àwọn ọpọ́ náà ti tẹ̀lé jìnà bábálá padà ní ìsìn ni ọjẹ́ làwa náà tó fi gbélé kí láwá fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀sájà máa sọ láìnira ń kọ́rọ̀ kò sí o ń sọ lọ́n sallallahu alaihi wasallam ọ wá fẹ́ bá ní kí ní kíkì tí ó yanjú kàmù kọ̀ dàrú mánú ọlọ́run ọba fún gbogbo àwùjọ kọ̀ọ̀kan ilé tó kọ̀ọ̀kan tí fi jẹ́ pé eku bí ọmọ akẹ́ bí eku ẹyẹ gbogbo nǹkan ọmọ o náà ni òfin ọlọ́run tí ń ṣe ṣàrọ́ ìrùlọ ìtumẹ̀ náà nù ọba dẹ́dà sí òfin bá ṣe sayé ọwọ́ àfihàn ní sọ̀rọ̀sọ́lám ọwọ́ ń sàlàyé fún ànábì pé gbogbo ẹn tí ọba ti máa jẹ olórí fún yín in ọ máa lòrè tó bá ń ire in ọ máa lòrè tí bá ń sinmi ẹn tó bá wá jẹ́ pé wọ́n kò rí sọ kọ́tẹ̀ jẹ́jẹ́ o àwambọ̀ tá a bá wá ní manual yìí ó ń là sí rí ayé tí gbogbo nǹkan èdà nígbàtẹ́ àbàrí àwọn tí ó yọ pọ́npọ́ tì tí wọ́n lọ mọ́ra petrol kèése kẹrẹsí o pẹ̀à ibò mọ́nà wà àwọn sun tẹ́rù tẹ́rù ẹrù rẹ̀ àwọn tó dàsódò àwọn mùsùlùmí lẹ́ẹ̀tọ̀ bá ń bẹ àfẹ́sẹ̀ rí àwọ́ tí àwọn mímọ̀ ní ẹtí ẹ̀gbẹ́ òfòdó kan kí sì ni ẹ̀ ń sá fún bẹ́ ẹ̀yin náà ń sá fún tara yín ó ń kálukú ti fi abọ́ ráìsì kan dìbò àwọn tí wọ́n gba owó tí wọ́n pẹ̀lú bìtọ́ọ̀kọ̀ nípa pé ayé ti advance débi ká tún máa háwó léyàn lọ sájà bí richard card sájà 100,000 bẹ́ 200 bẹ́ 10,000 bẹ́ òǹkàlùkù ti gbà wọ́n ti fọ́jú ẹ̀pọ̀ ṣẹ̀rí ọlọ́run ọba táà lò òun dúó lódìdí wípé atawa o àtàwọn tí ń darí o àájọ máa lè ní àwọn èèyàn wà gbọ́bẹ̀ ilé ìsàlàyé ìrẹ̀yìn náà dáadáa ṣùgbọ́n tó rí gbogbo ẹn tí ọba máa darí kí ló ń sọ ọlọ́run sọ ń pa wọn جاء من حديث الذي أخرجه البخاري من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أبي سعيد الخدري أنا أنا وأخو رسول الله دوكا أنسي الله واني هي ما استخلف خليفة إلا ولو بطانتان ọba adẹ́dà lọ sọ yẹ́bẹ̀ ẹnìkan ò ní máa wà nípò ìdarí láàyè kan lórílẹ̀ ìdarí wà lè gé stẹ́pù present látòkè okay. sẹ́nitọ̀ federal honorable kìníkà ọkọ̀ sásọ̀ bẹ́ẹ̀ sí yàn tí è lórí governor chairman ọgọ́ gàkọ́ ọ̀kan lọ́fíìsì kọ̀ọ̀kan ẹ̀ntọ́ẹ̀dì gbogbo àwọn kọ́stọ́mù ẹ̀ntọ́ẹ̀dì gbogbo àwọn àmì ẹ̀ntọ́ẹ̀dì kìníkà gbogbo tí èyàn bá ti lè rí ọjẹ́ láyé tí ó wá fi di pé ń pàṣẹ fẹ́yàn méjì ìlà wàláhù bìtọ́nà tán bìtọ́nà lédè lárúbáwá ó lásọ àwọ̀tẹ́lẹ̀ kí sì ní ọmọ kan tí ẹ̀ o ní ọmọ kan àwọ̀ ara bìtọ́nà ó làwọn ẹ̀dá tí ó sùn mẹ́nì kọ̀ọ̀kan wa a lè rí ẹn sá fún rárá wọn ò ṣe é gbé nǹkan sá fún ó ń kàlùkú wá ní bìtọ́nà àti ẹ̀ bìtọ́nà wà lẹ́ni tó jẹ́ wípé fúnra ni ó se yín lẹ́ni tí ó máa dàmú ara rẹ̀ fún tọ́n àfìgbàtẹ́ ẹbá tó tàṣírí yín fún kọ́dá yìí mí ń bẹ tàṣírí yín ó tù wípé in dáyìn bẹ́ẹ̀bà sí tù tí bọ́bá tó ti ṣe díẹ̀ tó ti fẹ́ sí in tó ṣe o náà lẹ́tọ̀ máa pẹ̀pẹ̀ ìlàwà eh, fẹ́ ṣe àti primary school láti jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àdẹ̀wò ìtànà bí sọ pé yọ́ ṣẹlẹ̀ ìlàfẹ́ gbọ́yé àfikọ́ níbi tọ́nà méjì gbogbo adarí ní ọmọ ni bí tọ́nà tó ń àwọn alásùnmọ́ wọléwọ̀dé kan tó jẹ́ pé tààmúrù bil khair àwọn òdù ò lè lọ́rùn dáadáa lọ́mọ̀ ṣe o dáadáa ah ah ah ah Mr. President emesi bá o Mr. Governor ah emesi ah ah ah ah bẹ́ẹ̀ kú ń bẹ́ẹ̀ ó kọ yí ń kọ́ àwọn òdù wàtàhúdù wà lè wọ́n tún wá máa ràn lọ́ọ́ wọ́n àfi lọ́rùn lẹ́ o lórí dáadáa tí wọ́n bá fún ní ìmọ̀ràn rẹ̀ wọ́n wà dúó pé kápẹ́ ní ó mú ogun lára àwọn àwọn rẹ́dì gbogbo olórí ní òní wọn wàbí tọ́ọ̀nà tó ń àti àwọn alásùnmọ́ wọléwọ̀dé kan tamru bishari àwọn ògbé nǹkankan lọ́jú pé bóǹtí ẹ̀ ó sì bàjẹ́ lọ kó kọ̀rì ọ bàjẹ́ òǹgàngó rìn lọ tàbí kó gbé nǹkan jẹ kẹ́yìn tí ma ti pé ẹ eh, but mo sí ń wo yìí tá a bá bẹ̀rẹ̀ tí kò bá lè lẹ́sìn nǹkan èèpo bó Mr. President èèpo bó a ní ẹjẹ́ kó fáwọn àmì kí wọ́n tó lọ rọta ah, wọ́n rẹ̀ mẹ́ni ìsìpọ̀ ibẹ̀ ni ẹjẹ́ abẹ́rẹ̀ o láti bẹ̀rún pùsùnrúnù kankan o kí lẹ́ ro ká bá mójútọ́rọ̀ oúnjẹ gangan oúnjẹ fóònù fóònù làwọn èèyàn fẹ́ mọ́ àràmísì bẹ́ẹ̀ lómi ọjọ́ látàrọ tó bá ti ń tẹ fóònù ṣe bí ń gbọ́ ọjọ́ tínú ẹ̀lẹ́ ní tẹ fóònù àwọn eléyìn ò ní fún mọ̀ràn rẹ̀ agagẹ́ ni ó tún wá gbé mọ̀ràn bú wá tí bá wá gbé mọ̀ràn bú ìdé wọ́n ó tún wá máa sọ fún pé ṣe báyìí Mr. President ṣe báyìí tó náà bá o nígbàtí ọmọ ìgbọ́nà sí ọpàá bó ṣe ẹ̀tì ìdàrò kọ́dà àtútù ayé báyìí rọ àwọn ojú ọ̀nà tí ó gbà rọrùn oníkiri káwọn òsì ṣe rí ọ̀rọ̀ báwọn yẹn ṣe ń pariwo ìrọ́ni ń pawó sáàrẹ̀ tí ń kọ́lé lù ní ẹsẹ̀ ń pariwo ẹbí sáàrẹ̀ tí ń rọkọ̀ nú wọn ni wọ́n dẹ̀ ń bọ̀ bàtà ẹjẹ́ asinisi tó kú báyìí ilé kọ̀ọ̀kan ẹjẹ́ ọmọ àsan wá 1 million lóṣooṣù kẹwa sọ pé lẹ́fẹ́ fi sí ọ̀nà ọ 1 million kò sí wàhálà wọ́n sàlọ bẹ̀rẹ̀ ní gbogbo bẹ̀rẹ̀ bìtọ́nà wà àwambọ̀ ọba dẹ́dàá ọ wá fi àwọn aráàlú sí abẹ́ ìjọba ṣé ẹ sì mà ìjọba tí ń tí ń pè ní ìjọba fúnra mi mo jókòó mọ̀ wá ń rò pé kí ní jẹ́ ìjọba gẹn mo wá rí wípé ìjọ àwọn ọba tó pọ̀ tí a ń darí oníjẹ́bẹ̀ ọba ni pẹ́sẹ̀ntì ọba ni sẹ́nitọ̀ ọba ní gbogbo àwọn kíní kan ẹnẹrẹ́bù spíkà ní kíní kan kàkà ìgbàwó ọba ní ẹ̀tẹ́ ń bẹ ní àwọn èèyàn bí ọba lókù fún olùkọ́tàn ó ní ọ ṣẹ̀rí àníyàn ló ní ó lọ́n ìjọba tó fọ́lù fọ́lù fọ́lù tó bá tí ó tún fi di pé wọ́n ń parí ìjà láàrin ọ̀rẹ́ méjì kí ló fàjà ó lóun pé ọ̀rẹ́ àwọn sápè jẹ́ ńlẹ̀ òun kọ̀ wá ìdẹ̀kù ti dé wọn àwọn wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà wọn àwọn ẹ̀sànú àwọn olórí yín nù wọ̀tùsọ̀lúnà rí wọ̀sọ̀lúnà rí kùn àwọn èèyàn wo àti ẹ̀pẹ́tẹ̀ ẹ̀bá dé kọ́rọ̀ ẹ̀ máa tọ́nà bá dẹ́kọ̀rọ̀ wọ́n mẹ́sàdúwà fún yín tí a bá jókòó ìfẹ́ yín ní a jókòó pé ẹdúó ìjókòó ta fẹ́ jó yìí bóò làwọn aráàlú ó tún ṣe rí dẹ́kọ̀ sí bẹ́yìn náà bá sì ń fẹ́ tí kọ́ pín ẹfẹ́ jókòó ẹ máa dáfòtò lò ẹ máa wá sàdúwà pé ah, lọ́mídì ọ̀rẹ́ wọn ó ní ah! bá sì kan wà láti ẹ́n ṣe tẹ́mi àti ìfi ń gbókèlè lọ ẹnu pẹ̀lú rọrùn báyìí kékeré kọ́ tó tí ọmọ bá ti wọ gs1 yọ lọ́kọ́ tí ọmọ gbé lọ skú ní ti tayé bákanáà ẹ̀sìn yọ́rọ̀rùn fún kálukú kò ní jẹ́sìn wà ṣírọ́wà ìmẹ́tìkùn ànábì ní bẹ́ẹ̀sì ní wọn ẹ̀mù lọ́wọ́ ṣùgbọ́n wọn tí ó burú tí wọn ò ní dá tí wọn ò dá wọn ò ní dá wọn ò dá nínú àti ọ ma jó lórí yí alladhina tubghidunahum wa yubghidunakum o ń làwọn olórí tẹ́ẹ̀nì ẹ̀yin gan tẹ́ jẹ́rà lù ẹ́ kórìíra wọn àwọn náà ó sì kórìíra ẹ̀yin náà bí ṣe ń sáré káàkiri wẹ́ ní ma gbọ́rọ̀ náírà lórí póstà kan tí bà máa bọ́ lẹ̀ káàkì wọ́n sáfáfáfà sí 80,000 olóhun lè san olóhun lè gbà 100 fún bó sí alọ́tọ́pàá ẹ̀lẹ̀ póstà àti <laughs> ẹ̀lẹ̀bẹ̀ta ń bò lórí burúkú ilé ilẹ̀ póstà lọ́fẹ̀ tó ń jẹ́ ìfẹ̀lọ́lọ́ ń gbé wáyìí lẹ́yìn eléyìí ebi lókú òun náà tó 50 ah, million mọ́ lọ yá nígbòló burúkú rẹ̀ bá ń gbọ́rẹ̀ ẹgbọ́sọ́nà wí nígbòló burúkú rẹ̀ náà ń gbọ́rẹ̀ ọ̀rẹ́rẹ̀ thousand lórí pọ́fẹ́ bá ń lẹ póstà irú fúrú wà láwọ̀ lélẹ́yìn wó èmi àti àwọn mìíràn àmà lẹ́kí lálẹ́ àwọn tí wọ́n dá nínú àti ẹ jẹ́ olùdarí anáàmù ẹ kórìíra wọn àná kórìíra yín jẹ́lì sí ẹ ti ẹgbà pé olóburúkú ló fẹ́ kàbọ́jẹ́tì ní àárọ̀ ọ̀la wọ́n sọ bọ́n wèrè nẹ́pà ọ̀bà kọ́kọ́ múná lọ náà kó tó nípa gbọ́rọ̀ lẹ́nu olórí búkú tẹ̀ náà jẹ̀mọ́ ṣe yẹ tọ́bọ̀ wá yẹ́ tọ́bá sílẹ̀ lára wá lọ́nà ọ̀rọ̀ ata yìí wà láàní ọ̀rọ̀ àtàbò níbi tẹ̀ tí ń gbèrà yí sí pé ìpìlẹ̀ gan fínà sẹ́sẹ̀ra yìí ojú ẹsẹ̀ Abu Sa'id ní ẹ̀yìn tọ́bọ̀ kí ni káwàá sí afọ́lá àrùnà bínú bí saif ah, tàbá pẹ́mọ̀ àwọn ẹlẹ́kẹjì labá ní àtòsétọ́ ẹ̀rọ̀sétọ́ ṣe ká yàbóòdè pẹ̀lúdà oúngò múgò ọlọ́bì ọmọbẹ karọlọ sọ́rọ́kì karọlọ sẹkẹrìàtì karọlọ bá karọlọ àwọ o ń se ọlọ́ni ẹ gbọ́dọ̀ dánwò máa dáa mú akọ́ mú fi kùn sọ́lá lókùrú gbà tí wọ́n bá ti ń kírun fún yín tí wọ́n kú nù ẹ̀sìn tí ń kírun kakọmọyàn lọ hadithi náà ọkọ̀ ń sọ fún wa wípé ìjọba yìí wọ́n sọ wípé in táàmù lọ ọ̀dọ̀ ọlọ́run lálìkì àmà ká máa mú number one gbogbo àjẹun asìnkankan tó bá jẹ́ pé mẹ́sálásí ní ẹ̀ ń tì pàtà àbáyó kò sọ́pọ̀lọpọ̀ èèyàn tí ó dùn wẹ́ ọlọ́lọ́ nílé rẹ̀ ń gbọ́ ọ̀bá wùyọ́ wà já láti sẹ́mọ̀ ọkọ̀ ọkọ̀ máa fọ́wọ́ àkọ̀tínú rẹ̀ ọmọ àdò tó nígbà ìgbọ́yé a sì ń lọ ọ̀run wọ́n ò tí mẹ́sálásí o ó dì ní kí wá níbi à ń lọ gangan tí ó mú ọ̀rọ̀ clear sí wa جاء من حديث عبادة ابن الصامت رضي الله تعالى نرضاه عبادة أنصاري ọlọ́jọ́ ha bá ti dé ṣe pé ààrẹ tí ó bàbá ìlọ rẹ̀ àwọn kan wá kí wọ́n wá bá inú wà ní Junaba ibnu Abi Umayya as-Sudusi ìlọ́wà olólìdì ikọ̀ yẹn ó ní mẹ́sẹ̀ wá jókòó tí àwọn wá ní à ya Ubada hadithina bi hadithin yanfauka Allahu bihi sami'tahu min rasulillahi sallallahu alaihi wasallam ìwọ láti ń wojú àlìkì àmà lójú rẹ̀ àwa ìrẹ́dì láti di sọ́rọ́kọ̀ járíyà fún ọ ó sì kọ́ aládìífì kan tó jẹ́ pé tọ́ ọ̀bà sí láyé má ọba adẹ́dọ̀ ma fi kí ọ yóò n fi àǹfààní rẹ̀ sàánú rẹ̀ níbikíbi tó wà náà sàárè àwọ́ ma fa káàkì ìlọ́dọ̀rọ̀ tí a lónìí náà o na bi hadithin yanfa'uka Allahu bihi wọ́n ní aslahaka Allah gbónú yìí ó nítùmà ní òdè lágbàwá ọlọ́run tún ọ sí torí pé kan ọsọ́sọ́ lọ́dọ̀ lọ́rọ̀wá ìrìtádù bí hadhihi al-kalima inda talab tí a bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ẹni kejì tí a fẹ́ kó fà ní nǹkan wọn ma ń lo gbónà yẹn tí ó túnmà àdúà tó túnmà pé ẹ̀dàkùn a sì ma túnmà hálù tí a bá báyàn ẹni tún ara rẹ̀ ṣe tún ẹjẹ́ rẹ̀ ṣe yóò tún ọgbé dìde padà tájọ máa tó ṣe ìbáadàbà ṣe ń ṣe tájọ máa ṣe lára táàsì gbọ́n ṣe alákúnlé wọ́n sàṣọ̀bẹ́ wà doríkodò ó ní ẹkú oríire in tí mọ gbọ́ yìí foundation náà ìgbà tí ó wà mádìí fi wá ó jẹ́ ń tó ń sí ọlọ́run fi bá wọn sọ̀rọ̀ ní àlìbẹ́yàtò eh, lè ẹlẹ́ẹ̀kejì tó yọ́tọ̀ sí wúlá 1072 olóhun bẹ̀m̀bẹ̀ nígbà táwọn akẹ́kọ́kọ́ wá mẹ́sàn sálám láti Madina báyìí lọ́rọ̀ rí tí mo mú wárẹ̀ púpọ̀ sásun péréte ni wọ́n jọ́nà lọ orí bá sí wádọ̀ sálám jọ́nà lọ ó sọ́rọ̀ bá ní sọ́rọ̀ ń bá ní sọ́rọ̀ fàbà àyànà ó sì ọlọ́wọ́ ni tó bá jẹ́ pé fẹ́ màtẹ̀lé tọ́lọ́wọ́ bá mú fìran mi o àwọn nǹkan òun lára àwọn tí ń bẹ lọ́rùn yín o tẹ́ ẹ̀gbọ́dọ̀ má máa pé fọ́lọ̀n láti rójú rẹ̀ wọ́n ní kí náà bàyàná wà látọ́à alásàmì wà tọ́à tẹ́ ẹ bá ti ń gbọ́tọ̀ lọ́n ẹni máa gbẹ tínú ọ̀pọ̀lọpọ̀ wa àwọ òrìbá wọn wà tọ́à a ń gbọ́ a sì ń tẹ̀lé ní lójú ẹsẹ̀ ṣe bẹ́ẹ̀ sí lásánú wọ́n ní bẹ́ẹ̀ ìbádà ní fí ń ṣápínà gbogbo ń tọ́ bá jẹ́ pé ń agbọ́tánú ẹ̀sìn ọlọ́run ẹ̀mí gan láìkí a máa sáré ṣe tẹ́ bá bọ́ obe kan nílé ọkùnrin kan ní ìsìn ìntẹ́ kọ̀kọ́ rí tó fi jóbe kan ìlú àrẹ̀bọ̀ tún wá bí ilẹ̀ sí bí gr ibi mẹ́ta kan kọ̀ọ̀kọ́ bí 6 flat síbẹ̀ kí ló tó fẹ́ sí ah ní option yìí náà ni mẹ́tíná àti ẹnjẹmí yà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyà ah, ẹnjẹmí àójú ah, mi ń rí ha wọ́n tí mẹ́mọ́ ní ojú ìgbà ni ọwà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó lè ń tàà ń gbé oṣù mẹ́fà bẹ̀lẹ́ lọ́yá mi fine o ń kálukú ọkùnrin fẹ́ níyàwó tọ́pọ̀ afẹ́mẹ́ tọ́pọ̀ àwọn tó dùn tó dùn nẹ́sìn káwọ̀sọ̀ tó fáyìn lọ sí ríd kápẹ̀rẹ́ ńlá wà màkìrọ́ ìnà àtàwọn nǹkan tá gbọ̀ nẹ́sìn tó jẹ́ pé ọkùnrin fàmà annabi ní ẹ̀ ẹlòmíì tí dàdà ní bá pè wọ́n mọ́sálásí ọ̀dọ̀ pé ah, kí ni problem mine náà mo ń gbúwẹ̀ ẹ̀lẹ́kùnlẹ̀ lánàá oní bí pass level tí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tí ò tí sọ tí kì í ṣèkù ègbó ni kí problem yóò dìde kírun náà yóò kọ bínú sí mọ̀ádínú àti ìntẹ́gun wà lè lè sí àti ìntẹ́gun ònìsáré lè sí tọ́kàn ònìsáré fàmà gbogbo ẹ̀mọ́ yọ̀ kankan lẹ́lẹ̀ bí ẹ̀sìn ọlọ́run ẹwọ ìwọ́n akọ́kọ́ tún mú ọmọ lọ sí ilé kí ó kó tó lọ léèwé ah ìlẹ́sẹ́ o ah àwọn ẹgbẹ́ rẹ̀ ọjà alẹ́ yára àdúrà bí ẹmà ṣe tólé ayé rẹ̀ mọ̀nà gbogbo Buhari na bí ẹ ṣe tólé ayé rẹ̀ nú ibi ẹmàdé iná ní Islam tẹ́ bá lára ń wọn nígbà wọn ilé kí wọn ọ̀pọ̀lọpọ̀ ń tọ́kẹ̀ wọ́kọ̀ iná ìrànàbì àti gbà àti tẹ́mì wáfàmà àti tẹ́mì gbogbo láàmà sáré sí o ń sí ọ̀tún ni wà fi rúsìrì náà àti ìgbàtàbà ní ìgbàtàbà gbogbo tẹ́sìn bá rán wa nígbà náà tẹ́ bá gbọ́n tẹ́lò mí ìfẹ́nu ẹ̀ Ramadan tí ọ̀bà tí ìmọ̀ tí ó fi jẹ sàárì kìí sàárì ètí ìtò bó ṣe sínú tọ́lọ́ ti bẹ̀rẹ̀ ìpè ní fi ìpè ránṣẹ́ sí sánmà sàárì kí náà ló sì fẹ́ jẹ tọ́ ọba tó bẹ̀ ó lè jọ abọ́ èlùbọ́ dúdú márùn níjòkó ẹ̀kan bí a àfó olè mọ́ pariwo báwọn ikun ẹ ti kẹ o ó sì rí ìtàkùn láti kẹta níjòkó ẹ̀kan a ní ìgbàtáà ní ní ń bá pè wà sí àníwì ìhú yìí jẹmọ́ bá a sì dókò tí a jí ń fàmù kálukú ilẹ́mi tí a bá rẹ̀ ń sọ mo lè sponsor rẹ̀ dán ìwọ náà wà ń tọ́ jẹ lọ́n wà léun tó ọ̀sọ̀ ọ̀kúsọ̀kú tó wálé lọ́bá fi mẹ́ni gbé àti ẹ̀mọ́ṣẹ́ ti mẹ́lára rẹ̀ ah, kó ti dọ́ náà ni ah, ah, sọ wà ní ebi à nígbàbá tó táìmù kẹfẹ́ rẹ̀ ó ní àbúrúkú rẹ̀ sí ẹ̀ ti jẹun sàn ọ̀ olórí burúkú tó wá kúkú rán mi wá pè nǹkan sí ọlọ́run lè tí bá sì kọ́ bá pè lọ́rọ̀ olórí burúkú tó eh, ètò fẹ́fẹ́ tí mọ́kànlá bí mo kú bílẹ̀ ìlú ìlú ìlú mọ́nà mo kú sí ṣe ní sùmòlí ṣe ní búrẹ́dì èjì ní ṣúgà fúnmílẹ̀ ọ̀kẹ́ náà mo kúkú jẹ́ sùlánà ọlọ́run kúkú ń bẹ lórí burúkú ó sì lò lọ́wọ́ ṣe ọ̀wọ̀ jẹ́lé àtọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ ojú tó sì fi gbájì kan ó wọ́n fi ń wa kẹ̀sí à ní padà wọ́n ìgbà tó ara bá tún dẹ̀ wà náà àní tàtàkùnfò àní tàtàkùtù tọ́lọ ń bá kó wa sábẹ́ wọn kí wọ́n máa darí wa wọ́n fún máa fi 1 billion naira jẹun bẹ̀ lójoojúmọ́ kí ní kankankan gbogbo ẹ̀sìn ìbí se rí annabi ni sáádà lúrú àbẹ́ ẹsẹ̀ sùúrù ń gbádẹ́ ni ẹsẹ̀ sùúrù ilẹ̀ mi bá yí sọ wọ́n láwọn ṣe sùúrù wà áfàrọ̀ tánà àlẹ́yìnà ìgbà tí a yé pàádọ́ mọ̀ wípé à nílò lẹ́ẹ̀mejì tí wọ́n bá pọ̀ tí a pọ̀ ń bẹ̀ títí wọ́n ń dán títí wọ́n ń le àrílégbé nílùú kan wọ́n wọlé ṣẹgbàrá yẹn bá wọlé ilé yẹn yàrá kan náà ni ó wá jẹ́lẹ̀ bàbá arúgbó wọ́n wá wò òkú làjì wọ́n ti lọ wọ́n tún padà bọ́ àwọ́ òkú àbí ìṣẹ́sà ti lọ́m̀bẹ̀ àwọn èèyàn wá àwọn tí wọ́n wá lọ náà bẹ̀ wọ́n láwọn ọmọgbà ẹnìkan ní bàbá ọ̀gbọ́yé pé kèèsè lé wọn mọ́ kèèsè pé ọ̀gbọ́yé só níbò mí ìnà ni ọwọ́ tí sàárín tó kú ìná ṣe bó ṣe àpòláàgì bó ṣe kan owó tó ẹgbẹ́ kan bójú ò bá dé owó mú mara tí ìlú bá ṣẹlẹ̀ tí wọ́n bọ́ ń jọ kejì wọn kọ̀ bí ẹsẹ̀ yìnbọn wọn kó bọ́m̀bù lé ọlọ́ àti sọ́ọ́dà báyìí ọ̀dọ̀ wọn là ń lọ mẹ́jìyàn sọ́yá wà ásàrọ̀ tánà àlẹ́yìnà nítọ́tẹ̀ ẹ̀bá ń gbọ́ pé àwọn ọmọ tí wọ́n wà ní Cambridge Oxford wọ́n ti parí ọmọ tí ní wọ́n tó ẹ̀zámù ṣe torí pé ẹ̀rọwó san jẹ́mà in tó gba odidi ọdún méjì jẹ̀nú sẹ̀mí ẹlòmí kò tó 10,000 naira o kò sì rí sopọ̀ mọ́ ló fi jẹ́ wípé ìmọ̀ sọ̀rọ̀ àpẹẹrẹ pé èèyàn náà ò ní lẹ́yìn rí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n lẹ ń bá nílà àkáyè kèé fi bíbí báyàn lò dídà ìlà fi báyàn lò lẹ ń bá nílà àkáyè kápẹ́ ti bíbí ni ọmọ tó ẹni tó lè bóòdè sọ́dọ̀ ti a pé all the present all kàdádì rẹ̀ márùn tó jẹ́ present bíbí nìyẹn kó tó lè dúró wájú wa pé ọ jẹ mọ́mù Ìbàdàn láti bàbá rẹ̀ 50 ìtọ́ fi múlẹ̀ wípé Ìsìlámù ní ń ṣe wọ́n sì àkúrà nítàn ah, irú wà lẹ́ òlélé dídà la fi ń bára nílò táà fi nísinmi gbá àbúwá iṣẹ́ manu alhamdulillah ah, <laughs> phd ní o ní di business kò ní sí ó ní ìdíkásẹ̀ rẹ̀ bèèrè pé ìmúni ti bí ah, wọ́n ló kò gbìra ní àrùn ìbáṣí èyàn ní kan sí ayé yóò sì ní ìsúnwájú ọlọ́pọ̀lọ ìsí ìdẹ̀rú ẹ̀wò àti àwambọ̀ asẹ́rẹ̀tàn tí wọ́n bá lẹ́wàá ní ṣráìkì oṣù mẹ́fà wọ́n kò gbọmọ̀ tí a kó mẹ́ sáàtọ̀ ọmọ wọn náà bí wà áfọ́rọ̀tàn àlẹ́yìnà ẹsọ pé ẹgbà sláàmù lórí pé ẹ̀nà ìdálùrú tírú ẹ̀bá ṣẹlẹ̀ sí wọ́n náà tó sàdé ẹwà máa gbọ́ afárọ̀ yẹn tí ó gẹ́lẹ́sẹ̀ rẹ̀gbẹ̀rẹ̀ òun kálukú sá ń fà sí ìfàsọ́ jẹmọ́ àwọn tí ó ń pariwo pé ara ní wáyìí àwọn wo níná nínú àwọn àjọ kiri yóò kà tó tóbi ní Nàìjíríà ìkábòdè bàbá jọ wa àwọn mọ̀pẹ́sẹ̀ wa ló pọ̀ àdẹ̀ ní sebẹ́ẹ̀mà bàbá ìyà ipọ̀ ìyà ń jẹ wá bàbá ebi ipọ̀ e, e, ebi ń pa wá ọdẹ̀ ti súnmi mẹ́ débi pé mọ̀ ń bẹ́ mú tí ọmọ àjọ rẹ̀ ní àní àfúnlẹ́sì wípé ebi wo ní ń pa yín o bàbá lágbájọ́ ọmọ yín irúlé tí ń dé l'Amẹ́ríkà rẹ̀ o ìkẹjẹ́ ló fi jẹ́ pé afẹ́ wọn àtọ́fẹ́ ẹkọ àjọ lọ́la káwọ̀ wọ̀n wípé séwé ebi tí ń pa wá ní ń pẹ̀yìn náà kátó ọmọrú sùúrù tàá fún ẹ tàbí bẹ́ndì ẹ̀ ẹ́nsàsì tí a fi ń kó màálù lẹ̀ sáwàtẹ́ bí ń pa là ń pa màálù ebi ń pàwàbí àbáwọn kan bẹ̀ lábẹ́ ọ̀rọ̀ àdògàn káàkiri gbogbo títì kèèpèjọ́ méjì kèèpèjọ́ mẹ́ta ẹ̀ ń yọ ojú ọlọ́pàá ẹ̀ ń yọ ìfún èèyàn ẹ̀ fi ń ṣe súyà ìgbà ńlá tó mọ̀ wípé àṣẹ nǹkan ti ṣèlú ẹ̀rí ìfẹ̀tọ́ ẹni dún ní tó lè mú yẹ̀ yarí tí ogun nǹkan fọ̀júpọ̀ anẹ́bìké o ìlọ́dà túnú sùúrù tòótọ́ yóò pọ̀lọpọ̀lọ wa graduate tí ti bárò àwọn ọlọ́pàá dẹ̀ mú jùlẹ̀ bá ṣe mẹ́jùlẹ̀ ní ọ̀nà wọ́n ṣe bóde láàrọ̀ ìní sọ́ọ̀ṣẹ̀ bóde láàrọ̀ ìní àwọn náà bá wáta owó ti àyẹ́sẹ́gbàtọ̀ ọba ó ti fòun sí ó ní graduate ní mikro ayọ̀ graduate phd order bí n ti bárò àwọn ògbòlówẹ́ ibi táwà wà nìyẹn tó ìwọ pé ẹlòmínà tó pé graduate náà ta ní ó ti bárò ní èèyàn náà ni ó ti ìtẹ́jọ́ ń fàmàrà wọn lọ́nu kò rówó kàkà fílẹ̀ ní ọba sí ìsìbárún lẹ̀ kò sí ẹ̀kẹ́ sí ìjọ́nà bó sì rúnú lọ́bà lọ gbé ládà sí ń tàbí kọ́ánù bọ́ sí ibi òpó náà láìfọ́yà in tó gbámọ́nù borí àwọn ọ̀dọ́ sí spark nù pé à wà láì ti pọ̀jú náà tẹ́lẹ̀ta tí gbọ́rọ̀ wọn síbẹ̀ sí máa pàǹkọ̀ kanú tó ń ti bẹ́ẹ̀ sọ́jọ́ mọ́ ọjọ́ ti lọ àátù tẹ́síwájú ti àní tọwàdíjọ́ mẹ́jọ àátù tẹ́síwájú àmbọ̀ wà átàrọ̀ta nàlẹ́yìnà gbogbo tí bá ti ń fi ń fi yà jí àtọ́ fún tó ń wá hàn sí báyìí tàà ewu mẹ́ ti ń borí mi ní mẹ́ẹ̀kọ́lẹ́ mọ́ bínú kọjá àyàn àjẹ́mẹ́ ní kọmọ́ wù ẹgbọ́n tánàbí ń kọ́ wa à ẹ ń bá pànàbí ní tẹ́rọrìsì ó ti kọ lẹ́tà sórí ibú kọ́kà tù bá lókù ó ní kò fi ní rìsífù ẹ̀ pé ń ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ o mo ti dúó jẹ́jẹ́ ọlọ́run oríjì mi o tẹ́ ẹ bá lọ wo abẹ́ gbogbo àwọn tí a máa kó ìjọ iná kí ni a ń ṣe tí a yọ ìbínú Islam kó mẹ́rì lẹ́fù ni ǹkẹ́ ìdàrú tó báyìí ṣùgbọ́n tó bá jẹ́ wípé bí ayé Jonathan náà ṣe rí ni àti musulmi ló ní ìdí àwọn ẹ̀pẹ́ ẹjá lọ wú gbogbo àwọn tí a náà ebi ẹgbẹ́ fọ́ọ̀mù rí tí ìlú tẹ́ wá ń sọ fọ́lọ̀ gbogbo náà lónìí gbogbo àwọn tí wọ́n wá ń darí ìlú ọ̀hún náà wọléwọ̀dé yìí ni ìtọ́mọ̀ ọjọ́ ń sọ gánu ṣe bẹ́ ilẹ̀ ẹ́sọ pé olúwa mi ṣe pé kí wọ́n ṣe báyìí olúwa mi ṣe pé wọ́n má ṣe báyìí jẹma ẹgbẹ́ arúgbọ́dọ̀ náà kátó sí alhamdulillah musulmi kí nìdí yíya 2000 yíya 2020 torí kíni ẹlọ́rẹ̀ mú 20 20 mẹ́rin tó tẹ̀lé torí pó ti dùn lẹ́nu yìí ìyìn lẹ́wà máa fi control sánmà year 2020 year of mercy year 2020 year of joy year 2020 in time pẹ̀ wọ́n ṣe mítí ìlú bí ẹsẹ́ sọ ń gánà nù nàkìrí rẹ̀ bí ẹsẹ́ sọ nígbà láwọ̀kọ̀ wàsásùn jẹ́mà sẹ́yìn ò ti tó fún gbogbo mùsùlùmí tí ò dúró déédéé wípé a ṣe jọ wà lójú kan báyìí tí ń tùwà máa kó wọn àbá tó kù lélé ìlọ ya 2020 ọ̀nà rẹ̀ o níjọ́ tí lọ́nà tọ́kọ́ sí bọ̀ bẹ́ẹ̀ wọ́n náà rọ́lọ̀ fúnra àwọn báyìí tó sọ wípé máì lọ máa ṣe wọ́n dòrò sí lórí o tó ń ti bẹ́ẹ̀ in tí ń ṣe wá Nàìjíríà gbogbo wa níjọ́ ń ṣe insolówó insolòsì nkẹ́ ọkàn náà ni ọlọ́run bí àáfọ̀pọ̀lọ wa tó musamman rẹ lọ in ti ń dàgbò ẹ̀rú náà jẹmáà àmà bá kútùwà lọ́jọ́ mẹ́jọ torí ọjọ́ ti lọ àti ìdébí àwọn àtẹ́fẹ́dé ṣùgbọ́n bá jẹ́ wípé radiya billahi rabban sọ́lọ́n pé ọlọ́run wàbí ìsìláàmì dínà tó sì yọ̀nú sí ìsìláàmì pé ẹ̀sìn tọ́lọ́wọ́ ọba ọgbàrẹ̀ wàbí Muhammadun Rasulullah tó sì yọ̀nú sí ànábì pé òjìṣẹ́ rẹ̀ ni kọ́ má bóòdè pẹ̀lú protesti o títẹ́ ti fẹ́ gbé ìdájọ́ ọlọ́run tí ń bẹ lórí ẹ̀tàn pátápátá nítorí wípé gbogbo àwọn àdítọ̀ torí ìkíni jẹmáà àtọ́ ní abóde sẹ́mi àti níjọ́ tó bára sẹ́mi àtọ́ níbo láti jọ sẹ́mi tí ìgbé tábóde ẹ̀sọ́ sọ́mọ́sá síbi láti sọ́ sáàsọ́ ní ọjà gbági nígbà abẹ́rẹ́ ẹwọ́ yóò kùkú dẹ̀ náà jọ kan náà ni èyí tẹ́ ẹgbẹ̀rẹ̀ mẹ̀kúnnù kan náà nù àwọn míìtì àtún wò pé à èyí táwọn eléyìí náà jẹ́ ti tó ọjà rẹ̀ pọ̀ látúnṣe dẹ̀jẹ́ mẹ̀kúnnù wájú táárí nkẹtẹ̀ wọ́n sọ́rọ́kì àná ni àtúnṣe lẹ́yìn náà ẹ̀tí ẹ̀wà dúó kí Tinubu ọpàdé ọ̀rẹ́dà tó bá di 1-2-18-2027 ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan agbà wá 1 billion naira ẹni ọlọ́run bá kọ òsì mọ̀wájú rẹ̀ yóò wòwó ti láàrin ọ̀sẹ̀ kan kò lè sọ adúlówó báyí ó ṣe máa rí lọ rí èyí tí ẹni ọmọ bọ̀ ó lálẹ̀ sọ́nù yìí mùsùlùmí ọwá gbọ́ ẹ tí ẹ bá wá bẹ̀rẹ̀ protestant náà ẹ̀rẹ̀ lórí tí ó mú gólọ̀ ẹlòmí ọgbà pòlá wọ́n tẹ̀rẹ̀ àwọn mú kankan oṣù wọn ní kádé ìkanẹ́sì lójú ọmọ tagi ìrọ́nà ní wà bá ní dẹ̀bí kan ẹ máa láwọn tí ó máa bóòdé àwọn tó jẹ́ kọ́ yẹ kí wọ́n ronú pé àwọn tó tún ní abóòdé ẹni àmà sọ wádà báyìí èmi ò ìsọlùmí tí ń bá rí ọmọ tó yẹkọ́ tó ti wọ ọmọ tó yẹkọ́ wọn primary school secondary school kọ tọrọ wọ́n wọ́n tẹ̀bírí kí n fún ní ọ̀dọ̀ wòrí yìí ṣe mistake ẹ̀ gbogbo ọmọ tí mẹ́lú òrùn fún lórí nítorí wípé wọ́n ní dream tí a gbé wáyé pé mo fẹ́ dà báyìí mo fẹ́ dà báyìí àwọn kan ní wù pé tán bá ti ń fún ní nǹkan báyìí wọ́n dàgbà sórí ìbáhùn wọ́n ṣe é lò fún àmà àtàwọn mà ti lù àwa fún titian ìní ipa dream rẹ̀ ẹni tí mo mọ̀ pé ó lè ṣe dáadáa ní kọ́ pàkìrà níbo làdírẹ́sì lẹ́yìn ma wá ń jọba yìí kí ló ti rú ọmọ kékeré ilé ìjọ títí ń tọrọ owó ah, kọ́ lọ sàánú náà ní kò sí nǹkan kan kò sí ọ̀dá mélòó nẹ́bà ní mẹ́ta ma bá yẹn wọn ní sùkú ẹni náà ma ṣe báyìí ẹni tí mo mọ̀ pé orí dáadáa ṣe sí ọmọ èké tọ́yẹ̀kọ́ wà ń sùkú tọ́yẹ̀kọ́ wà ní èké tí ń tọrọ bára ẹ má fún alówó mọ́ o tí ń tẹ́ bá fẹ́ fi sàánú wọn ẹ lọ lé wọn èjì yẹn kèése èjì tí èyàn sọ wípé ọmọ yìí ti ní bùkátà ti ń gbọ́ o ẹjẹ́ àwọn tí sọ̀rọ̀ mú rédíò tí irú rédíò léò lè ọba dẹ́dà mọ́jẹ́ asofo jẹmáà ẹlúùlú ọlọ́tọ̀ sógún ẹyẹ yòókù o tọ́bọ́ wá fẹ́nu ẹ̀fàjò wọ́n lọ fẹ́nu ẹ̀fàjò tán sórí ara rẹ̀ sórí ara náà jẹ̀mọ́ra ẹmọ́ ìbádà tàà ń ṣe lọ yìí ẹmọ́ jẹ́ àparí ẹ̀sì ah, tó wọ́n pé àfọ́lọ̀bájá sí bọ́lọ́wọ́sá foríjì ibi ìbẹ̀lọ́bà lórí ìrìnàdíwájú òdógbó sáàkì lúkùn rẹ̀ ẹmọ́ bẹ̀mí lúkùn rẹ̀ o ń kálukọ́ wà tí ó ṣe kẹ́yìn tọ́lọ̀rẹ́ ìgbà iṣẹ́ rẹ̀ tó ti ṣe wájú jẹ̀máà ẹmọ́ bàbá bóòdé o ààyè parí khutubá yìí nítòótọ́ ẹmọ́ bàbá bóòdé o ṣùgbọ́n bí tí ń bọ̀ náà nù ṣùgbọ́n á kẹ́rì ẹmọ́ bàbá bóòdé wa ibn lẹ́nu wẹ́lẹ̀ kọ̀há gbogbo tí ó sì fẹ́ gọ́ bí pé àbí kan sọ ẹjọ́ àti tẹ̀lẹ̀ lọ́jọ́ tẹ̀lẹ̀ àmì kọ̀ lápẹ̀lẹ̀ ọ̀gá dáa fún àà ànábì tí ń sọ ó nírú àwọn tí ń bá wí ń bẹ̀ irú ẹ̀ tí ṣẹlẹ̀ náà ó nírú kí lórúkọ rẹ̀ ṣùgbọ́n a lè mẹ́jáde sódodo ẹ̀sìn ni in tó pinlẹ̀ yẹ káwọ̀ máa sọ fún náà ni pé ìbá kéèké fún kẹ́ẹ̀dí àjọ padà sípìlẹ̀ ká fi ràn lú ṣe ẹgbọ́ lẹ́ẹ̀sẹ̀ pírayín káàkì pírayín káàkì pírayín káàkì pírayín káàkì ọba dẹ́dà kò sí generation tí ó ní fìtì náà tí ẹ èyí táwà ń bá yíre mọ́jì ọgbẹ́sẹ̀ lọ́wọ́ wa o ọlọ́njọ́ o wá bá ní bútútù sí o jí a lè máa ṣe tọ́ fẹ́ o dákun o wọ́ládà ní kàṣẹ rẹ̀ ìwọ́làwà wá ní o ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ti tèmi ẹ̀yin lè mẹ́sẹ̀ lọ́n ṣùgbọ́n gbọ́n táà rí ẹ̀ṣẹ̀ ni o ọba dẹ́dàdá kò sàfúríjì fún wa o wọ́n dà ní kẹsì rẹ̀ o méjèlú yọ̀dàrú o gbogbo bí tí ìdarí ti ń wá látókè sí ajẹ́jẹ́ o àfábùnù tẹ̀míyà wọ́n sọ̀rọ̀ ìmàkan wọ́n ní àdáólátà àlàádí àdáólátà ìlú kọ́ntì nílá tó bá jẹ́ pé orí déédéé ni ọ bá mọ̀ tí ń ṣe lé lórí yúkọ̀ wímọ̀ Allah ọlọ́run sì máa bá wọn tòlú ní títayé ni o wà zọ́ọ́nímà wà incarnate mushrikatan kódà ìwà kọ́nà gbogbo olù tí a bá gbé gbogbo òsẹ̀ ní wọn lórí déédéé wípé àtìjọba àtàràlò òfin tó jẹ mú àyí kò sí èyí o lè tráì láti parọ́ ká mọ́ gẹ́ẹ̀tì o ìyún ọ̀tọ̀ ṣùgbọ́n bọ́ jáde sí a pẹ̀lú àbòsí irú tó bá ti rí bá ń pín dérí lájọmọ́ ní tàbí jẹ́sọ́ lájẹ́sọ́ ọ̀rọ̀ wọn wọ̀ kọjá àlà wà ń kára ti mọ́mìnà kọ́dà kọ̀ jẹ́ pé gbogbo ọ̀tí ọmọ ní àkúrà níta àmbọ̀ ẹ̀yà nínú Qur'an àátùmọ̀ rẹ̀ bọ́bà rẹ̀ gẹ́gẹ́ sí sàyẹ̀ níjọ́ mẹ́jọ ìlàáfọ̀gbà ayẹ́gẹ̀ bí ibn láìlú wájẹ́ kọ̀há kó ń kalùkọ́ mọ́ gọ́ọ̀bì kankan àwa tí à ń ké fún ìjọ náà lọ ṣe bá ọwà nú ọkọ̀ ọlọ́kọ̀ wọ́n wà kúwà ọwá tún rán pé à ọgbà àwọn tí ó mọ́dá ilé ilé o àwọn ilé ọ̀kànjú gangan ni o àwọn táàmà pa ní tàà lọ sí ilé àlé pé kọmọ ọkọ̀ díẹ̀ díẹ̀ o fàyà fàyà lọ fàyà go tàṣíjọ wánú ọkọ̀ kò sí sọ o jàmá ibi àlàáfíà láwà àfẹ́kí ó túbà tí ó ti ṣùgbọ́n kásà parí ẹ̀sì bí bí ìdìnlẹ́ ìtàhálà tó bá dijọ́ mẹ́jọ á alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم أن اتقوا الله قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا ربنا سبحانه وتعالى امتن علينا جميعا بإرسال رسوله صلى الله عليه وسلم إلينا رحمة للعالمين لذلك كان هذا الرسول يدعو إلى الوسطية وعثنا الله سبحانه وتعالى عليه وعلى أمتي بقوله كنتم خير أمة أخرجت للناس وبقوله سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا أنا بكل في الصحيح عنده لكن أقول ما نفس ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد علمنا الصبر متى ما وجدنا من حكامنا ما ينفرنا إليهم ما داموا يقيمون فينا الصلاة جاء من حديث عوف ابن مالك رضي الله تعالى عنه والحديث مخرج الصحيح من مسلم رحمه الله تعالى قال قال صلى الله عليه وسلم خيار أئمتكم الذين تحبون ويحبونكم وتصلون عليهم ويصلون عليكم وشرار أئمتكم الذين تبغضون ويبغضونكم وتدعون عليهم ويدعون وتلعنونهم ويلعنونكم قالوا يا رسول الله أفلا ننابذهم بالسيف أفلا ننابذهم بالسيف قال لا ما أقاموا فيكم الصلاة وكذلك جاء من حديث جنابة ابن أبي تستمر الخطبة في الجمعة القادمة إن كان في الأمر الباقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كن لنا ولا تكن علينا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا طهر أعمالنا وطهر قلوبنا وطهر جسادنا واجعل أعمالنا مخلصة خالصة لك يا رب العالمين اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نعلم أهل الذنوب والمعاصي عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه